ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn sáàmù sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹgbẹ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of ali Islamic Medina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. This is Ali Medina Schools at gmail.com or call 0032 85 0466 Ali Medina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين àǹkí ẹ̀yìn olùgbàgbà àjọ kó tí wọ́n kàbọ̀ sórí ọ̀tún tí ní ìjọjá àkúnyà lè fíkọ̀ fún Islam Al-Madina Center pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣàgbàtẹ̀ rẹ̀ abdulhá kó mọ́ bá fi ṣàlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dára sí fún wa ọlátùnibí lólókọ̀ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam fadilatu Sheikh Dr. Sharafuddin Gbadebo Raji hafizahumullah wara'a tí wọ́n jẹ́ aláṣẹ àtọ̀dásílẹ̀ Medina Center pápá abẹ́rẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yàkùnlá Sheikh ẹ̀ka bọ̀ sórí ètò sà abdullahi sọ́nà ọ̀tí alákọ́jẹ́ kárí ní pẹ́pẹ́pẹ́ látàrí dára lójú Islam àti súnà Muhammad sallallahu alaihi wasallam kó bá fi àlùjẹ́nà tó fi fẹ́ ọba aṣàlékún iye àpọ́nlé àti dáadáa rẹ̀ àtòrí rẹ̀ ti fún yín bí ibùn láì tààlà àtẹ́yìn àtàwọn ará lílà papọ̀ ìgbé láọ̀kọ́ náà ni pé wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún ẹni tó jẹ́ pé ó ń ta àwọn èròjà ìkọ́lé tí ẹnìkan tó wá sọ pé kọ́bù òun ralẹ̀ ó wá ní ọ̀dà ń bọ̀ ọ̀rá o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé tí bá ti bọ̀ ọ̀rá tán àwọn nǹkan ìkọ́lé tó fi ṣe iṣẹ́ eléyìí ọ̀dọ̀ mi ló ti máa rà wọ́n ní ǹjẹ́ eléyìí ó lẹ́tọ̀ọ́ kí èèyàn sọ bẹ́ẹ̀ fún un látàrí pé èèyàn òwe èèyàn ní bá èèyàn ò ní fi owó kankan fún un lọ́wọ́ ara èèyàn pé ọ̀tọ̀ níye tó ń tà ọ̀tọ̀ níye tí èèyàn ó dà fún un wọ́n ní ìdílé ìtọ́lábẹ́ ṣẹ̀ríà eléyìí àkọ́kọ́ ẹ̀kejì wọ́n ní níbi àlùwàlá ṣíṣe tá a bá ti dé ibi ẹnu ǹjẹ́ a bu omi yọ ẹnu àbí a ó fi ọmọ ìka wa á fi pẹ̀lú ẹ̀ láti fi yọ ẹnu wa torí táwọn gbọ́ táwọn kan sọ pé kí èèyàn bá fẹ́ yọ ẹnu pẹ̀lú ọwọ́ kó kọ́kọ́ fọwọ́ yọ ẹnu ṣáájú kó tó bẹ̀rẹ̀ àlùwàlá àwọn méjì sọ pé ká fọwọ́ yọ ẹnu kò sí nínú àwọn tírafík àwọn méjì sọ pé bídíà ni àwọn afẹ́ ìtọ́ka wọn balẹ̀ lé lórí na ẹgbẹ́ ìdádó máa ń ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وسنن ما جمعت شريع أبا ولي شراء وشرط ما بارا ولو ما جمع ما بارا ولو ما جمع ونكا مبا سريرا توفيراني أبي ما جمع توفيتي لله irú ما pé màá bọ́ ọ̀rá lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májàmú wípé gbogbo èròjà àkọ́lé tẹ́lù láti fi kọ́ ọ̀dọ̀ mi láti máa ra àwọn májẹ̀mú táwọn aróko máa fi lélẹ̀ hmm. nítorí pé àìlájú àìjẹ́ ẹni tó ṣe pé ọpọlọ rẹ ó sí ní máa mú yàn dárú májẹ̀mú bẹ́ẹ̀ wọ́n jà tẹ́ rí láyé wọ́n dá ọjà alẹ̀ fún gbogbo ni hmm. olùrajà ẹ̀wẹ̀wẹ̀ kì í ṣe dandan ní kẹ́ ẹ dá wọn mọ̀ hmm. lópin ìgbà tó bá ti jẹ́ ẹ rí i pé yéjú ẹni tó máa rajà lọ́dọ̀ yín ẹni tẹ́ ẹ dámà nínú wọn kò ní tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tẹ́ ẹ dámà bá fẹ́ ṣe rere ṣe rere ẹ fi ẹ̀san yín tẹ́ fẹ́ gbà ẹ fi sílẹ̀ kọ́ wá látọ̀dọ̀ ẹlẹ́dàá yín ṣùgbọ́n pé ń bọ̀ ra àmọ́ májẹ̀mú ọ̀dọ̀ mi ló ti máa ra gbogbo èròjà kọ́lé májẹ̀mú kí májẹ̀mú kí ọ̀wọ́lé ni nínú ṣẹ́ríà àrò oko ní sì máa dàrú àkàràmọ̀kùnmọ̀ wọn irú rẹ̀ náà làwọn olùtalẹ̀ tó ṣe pé ẹ lọ́ọ́ ralẹ̀ lọ́dọ̀ wọn ìgbà táwọn bá wá talẹ̀ fún yín wọn á gbogbo wa tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ o àwọn ọmọ wa wà tó ṣe pé wọ́n ń kó ìpẹ̀ àwọn ọmọ wa wà tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ bíríkìlẹ́yà tí ẹ bá ti ṣiṣẹ́ lórí ẹ̀ ọ̀dọ̀ alẹ́ ti máa rè pẹ́ o hmm. àwọn ọmọ wa ní òsì bá yín ṣiṣẹ́ rẹ̀ májẹ̀mú kí májẹ̀mú yìí ẹ̀talẹ̀ ń jẹ́ ẹ̀talẹ̀ ẹni tó bá wù kó ra ìpẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá sì wù kó gbèsè rẹ̀ fún kí lọ́kàn yìí olùwà bá kọ́ pé níta tó ń jẹ yóò kù lára alẹ̀ yìí nígbà tó máa ń ṣiṣẹ́ rẹ̀ yóò darí wọn sí wọ́n sì kọ́ pé ẹ ti jẹ tí ó ti mọ́ wọn bá ń tẹ́ ẹgbàánu ó ti parí nánu kí ni wàhálà torí délé májàmú kí májàmú tí ò wúlò lélẹ́yìn táwọn ń sálò àlátá bá débi ipá fẹ́ yọnu a lè yọnu ká fi omi sẹ́nu ká fọmọ ká wa tẹ̀lé ká fi yọ ẹnu wa ká wa tú omi dànù a sì lè yọnu ká fomi sẹ́nu gbó ẹnu sùkùsùkù ká tú dànù gbogbo méjèèjì ló wá nínú súnà nàbì sallallahu alayhi wa àti nínú tíra fiqh ẹni tó lòun rí nínú tíra fiqh bóyá tíra mathematics ló ń kà tí kò jẹ́ kó rí sọ̀rọ̀ lẹ́yìn jẹ́ kó ṣe tẹ́ podókù ká máa pè ń bí tí a ṣe wọ́n káwọn kan máa ń sọ dájú òfin ṣẹ̀rí àbá náà nìtẹ́ kan máa bẹ̀sìn jẹ́ nǹkan téèyàn ọ̀mà bí gbẹnu lọ́wọ́ wọ́n máa dá sí i eléyìí ọ̀rọ̀ ẹ̀sìn ni kì í sọ̀rọ̀ sẹ́ran tí wọ́n àbí ọ̀wọ́n ń kára tẹ́ gbogbo èèyàn lè dá sí ní tí ò bá ti máa ń pẹ̀sìn kó sẹnu dédé síbí kọ́ ọmọ bá fẹnu kọ. zero 08085677726 plus 234-808-329-3896 Hello, look on you. Wàhálẹ́gùn sálàmù wáhàntàn àti ìfòlù ibi ìdá tí ń gbogbo yìí. Ọmọ mọ̀sùn láti mọ̀wé. Náà, yóò rẹ̀ yìí ọ̀. Àtàwọn ọmọ ọjọ́ bá ọlọ́rin yọ. Àlàáfíà.

ìbéèrè kejì ni pé ẹni tí tó máa ń ṣe tó máa ń gbà náà lọ́wọ́ tí hmm. ẹ bá débi àṣẹ náà lọ́sùn wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ kí àwọn tí àwọn dáhùn sábà máa ṣe bẹ́ẹ̀ ní ká tó ṣe tọkọtara bí àrùn ìwòlá máa ṣe méjèèjì. lábẹ́ ìbẹ̀rẹ̀ ìgbẹ̀rin tó lọ́nà wà láà hmm. tó wá bábà fọ́ mọ́ tó ṣàjọ fún ọmọ iṣẹ́ àlọ́ rẹ̀ kò sí ìjà. alhamdulillah ẹni tí ọ̀rọ̀ rẹ̀ ò yá tí wọ́n ń dá alábàá pa àwọn fẹ́ gbé lọ sílé bàbá aláwo tí òun náà sì jẹ́ pé ó ní làákàyè òye ọpọlọ ń sìn ṣiṣẹ́ ó wá dá wọn lóhùn pé wọ́n gbọ̀n lọ ilé babaláwo mà ní ó ní kí wọ́n gbọ̀n lọ bákan náà ilé alágbègbà ó ní ẹ máa gbọ̀n sùn ọwọ́ akú lọ́nà onítàn ti kú fẹ́sìn Islam sílẹ̀ o. kìí ṣe irú rẹ̀ ní àwọn akùtẹ́ wa pé tọ́tọ́ ẹ̀pẹ́ ń ṣe sọ̀látùl jánásà sí lára yàrá nǹkan tánà bí sallallahu alaihi wasallam ń sọ nù hadith nù ní pé ó ṣeéṣe kẹ́nìkan nù yín la àmàlù bi 'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها á rí nínú yẹn tó ṣe pé ọmọ ṣiṣẹ́ ọmọ tí ó wá jẹ pé n tó kù tí ó fi wà àlùjánnà kò jùgbọ́n ọkàn lọ ní ọba yìí bèrè ní máa ṣiṣẹ́ ọmọ aná yóò sì padà wọ ẹ wá ọkàn ẹ wà pèjúwe rẹ̀ ń ọmọ pé òní olónìí náà lòun ó kù ní ti ń bá ìsìláàmù bọ̀ bẹ̀rẹ̀ ayé ẹ̀ tí ṣe lẹ́yìn àgbọ̀dọ̀ kú kẹsì sọ̀látù jànáza sí la náà náà ṣe pé kí wọ́n béèrè pé sọ́sẹ̀lẹ̀ ni àbí ọ̀sẹ̀lẹ̀ nítorí pé tí ó ti ṣẹlẹ̀ yín tọrọ aburú hmm. yín sì ran kan pé kọ́ ṣẹlẹ̀ síyàn àbẹ́nìkan tí hmm. wọ́n máa bẹ Allah kó jẹ́ kí gbogbo ọ parí lálàáfíà ni sàmọ́ hmm. pé tó bá jẹ́ pé ọ wá sí pé kò tí ì ṣẹlẹ̀ ẹ má béèrè aburú. torí pé wọ́n á béèrè aburú aburú lè ṣe ọ́ hmm. wọ́n dàbí sàhábí tí máa ń bí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rù tó ń bá padà sílé tó ń bẹ́ nìkan lórí ìyàwó tó ń bá pàṣẹ hmm. yé béèrè bẹ́ẹ̀ títí tó fi padà sílé ó sì bẹ́yàn kan lórí ìyàwó rẹ̀ náà náà béèrè àdánù béèrè táwọn bá tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àjẹpẹ́ lẹ́yìn tí kò ní ìsìlámù tó bá ń pèpè fún sọ̀dá àti máa ní ashhadu anna muhammadan rasulullah ẹni sáà sì sallallahu alayhi wa sallam ni rárá nǹkan tẹ́ni tí ń pèpè ń wí náà ni wọ́n fẹ́ kẹ́ wí wọ́n fẹ́ kẹ́ sọ pé sallallahu alayhi wa sallam torí pé àdìsá nàbì sallallahu alayhi wa sallam ó hàn dáadáa bí ó ní idha sami'tumul idha sami'tumul adhan tẹ́ ẹ bá gbọ́ tí wọ́n ń pèpè fún sọ̀là ẹ̀yin náà máa sọ ọdún tẹ́ni tí ń pèpè sọ. olùpèpè sọ pé ashadu anna muhammad rasulullah wọn náà sọ pé ashadu anna muhammad rasulullah. nínú ẹgbàá wa kan tó wá nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam fi ìwà pé máa sọ pé ashadu anna muhammad rasulullah tẹ́bá wí dórí ẹlẹ́ẹ̀kejì ó sọ pé wa ana ashadu anna muhammad rasulullah raditu billahi rabba. وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا سيلي إبتتي قوان أما هو بيوكي تما أشهد أن محمد رسول الله قواسكي أشهد أن محمدا صلى الله عليه وسلم رسول الله هو بيوكي كو سافقون صلى الله عليه وسلم ثم هو بسيق مسيح أبو باتو أو أتابع فيه sílẹ̀ yìí ó bá lùwà lára jẹ́ tó bá pa àti lálùwà láṣáájú ká tó ṣe rẹ̀ kọ́ bá jẹ́ tó bá jẹ́ ọmọ polówó tí ru wọn máa ń ṣègbọ̀nsẹ̀ táàtà bá fún kọ́ bá lùwà lára jẹ́ tí fọwọ́ kan abẹ́ rẹ̀ tábàtábà tí fọwọ́ bá fọ̀dí rẹ̀ tígbẹ́ ti jáde kọ́ bá lùwà lára jẹ́ nǹkan tá kàn ṣe ni pé a lọ fọwọ́ wa torí kọ́ mọ̀ márùn-ún gbẹ́ abẹ́rẹ́ ṣùjẹ́. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello, orúkọ yín o. Hello. Wàlékún sálàmù rahmatullahi wa barakatuhu. Yóò kún lè dín pè. Mọ̀mídé Abdulsalam ń

ẹni tó bá jẹ́ mùsùlùmí mhm. kò sí lọ ṣọ́ọ̀ṣì kò sí nǹkan mímọ́ ara wọn tí mhm. tó bá kú séyìn lẹ́tọ̀ àti kí o. hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. láti sàárè. láti sàárè ọlọ́run entonces por ustedes por a nosotros me dicen hay a persona wa que aquí a veces shawal si por italia a veces aquí a veces shawal aquí aquí a veces la como va la cama va yo me siento como como como que está dando por italia me está papo y yo que nada yo tiene que tener que ser nación eh eh sí sí sí Hello. Hello, ẹ̀sùn wọ́n bẹ̀rẹ̀ o èyà ojú ọ̀pọ̀ ní bọ́yá kẹ́ gbìyànjú láti kò padà tẹ́gbọ́n kẹ́ fi bèèrè bèèrè ìgbè ìṣẹ́ wọ́n ní káwọn bá ń ṣe náfìlà tó ṣe pé rọ́kà méjì làwọn fẹ́ sí kí bá ṣe mọ̀ kó wánú hadith abdullahi bin umar radiyallahu anhuma wa nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa pé salatul layli matna matna náfìlà tá a máa ń ṣe lóru rákà méjì méjì náà máa jẹ́ eléyìí ń bẹ nínú àwọn ẹgbà wa eléyìí tó fẹsẹ̀ rìn lọ tí ìmáàmù Bukhari àtàwọn míì gbé jáde wọ́n wá ní ẹgbà wa míì táwọn olùmọ̀yókù gbé jáde ìgbà náà fi sallallahu alaihi wasallam tó sọ nínú hadith Abdullahi bin Umar yìí kan náà ìpè salatul layli wan nahari matna matna sọlá ti tá à ń ṣe lóru àti tá à ń ṣe lọ́sàn náà fi làwọn. rákà méjì méjì tó túmọ̀ sí pé kò lẹ́jà kànú tó máa ń ni ọmọ sálámà lẹ́yìn rákà méjì ẹ̀yin tí wá ṣe rákà méjì tó yẹ jókòó jókòó ẹ wá dìde dídìde lọ sí rákà ẹlẹ́kẹta kí ni ẹ padà sí jókòó hmm. bá padà sí jókòó ẹ lẹ́yìn sálámà ẹ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí títí tẹ́ dìde yun àfikún ni nínú sọ̀lẹ́ látàrí ìgbàgbé ìforíkalẹ̀ yà sí pé ní ìforíkalẹ̀ ìgbàgbé láti máa pa ẹ̀ṣẹ̀ rẹ lórí níta àgbàgbé sí láti ṣàtúnṣe sọ̀lá tiwa láti dojú ti àṣẹ pọ́n tó mú àgbàgbé ṣàfikún tó bá jẹ́ pé ẹ̀yin bá ti wá ṣe báwọn sọ̀lá tìyín ti dà ẹ̀ wá ní sọ pé torí pé náfìlà ni náfìlà ò sì dàbí ọ̀ràn àyàn rárá o lóòótọ́ òfin ṣẹ̀ríà sọ pé yòtẹ̀wọ́sàrú fìnnàfìlì máa la yòtẹ̀wọ́sàrú fìlfọ́rùbí wọ́n ní wọ́n máa ń ṣe ìdẹ̀kùn fúnyà àmójúnù fúnyà nínú náfìlà irú ètò wọn kì í ṣe lórí ọ̀ràn yẹn hmm. ṣùgbọ́n bíi tẹ́lẹ̀ ìkọ́ ó ti ṣàfikún nínú sọlá wàá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà lẹ́yìn ẹlẹ́yìn ẹ wá ní ẹnìkan mùsùlùmí lẹ́yìn mà kìí ṣe sọlá kìí sì lọ sí ṣọ́ọ̀ṣì ó wá kú sẹ́ẹ̀sì sọlá ti sí lára á olúwa dáràn tẹ́ bá ṣe sọlá ti sírù rẹ̀ láì dáràn nítorí pé bóòlù ẹ̀sìn máa mùsùlùmí hmm níjọ́ là ń ti ń pariwo wípé orúkọ ọ̀sọ́ ni di mùsùlùmí ẹni tí kì í bá ti sojúṣe mùsùlùmí káfíìrì lásán ni hmm. torí ẹ ẹni tí kì í ṣẹ̀sìn sọ láti tẹ̀ ń rìn nǹkan ọ̀kan ni o hmm. nínú àìníye nǹkan tó sọ ní di mùsùlùmí sọ láti nǹkan yìí ṣe ṣé ó sì nǹkan míì kò ní ṣe hmm. Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní as-salatu as-salah fa فهو لما سواها أضيع ẹmójútó sọlá ẹmójútó sọlá torí pé dájúdájú ẹnikẹ́ni tó bá ti fi sọlá ti ráre gbogbo nǹkan míì ti ń dání ẹ̀sìn Islam ni ó fi ráre eléyìí ẹsẹ mùsùlùmí rárá tẹ ẹ bá fi lè ṣe sọlá ti sí lára ẹ̀dára gbogbo lè máàmù tó wá síwájú wọn ṣe sọlá ti sí lára ọ̀daràn ni nítorí pé nínú ẹ̀sìn Islam wọn kì í ṣe sọlá ti sí kèfèrí lára ẹ mọ̀ pé sọlá ti tá à ń ṣe sókù lára àdúrà là ń ṣe fún un olú ẹlẹ́dàá sì sọ pé ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lilmushrikin walau kanu uli qurba min ba'di an tabayyana lahum annahum ashabul jahim olú ẹlẹ́dàá ni kò tọ́ sáà nàbì sallallahu alayhi wa sallam من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم kọ̀tọ́sá nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kọ̀tọ́sá olùgbàgbọ́ òdodo pé kí wọ́n máa tọrọ àforíjì fáwọn ọ̀ṣẹbọ lẹ́yìn kódà kó ti pọ́ mọ̀lẹ́bí wọn ni wọn hmm. lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn pọ́ máa ń ná ni wọn. ẹni tí ó sẹ̀sìn ọwọ́ akú ẹ̀wọ́ alẹ́ ní sẹ̀sọ̀ sọ láti kìnnà kò lè wúlò fún. Hmm. ìrẹ́ náà ni gbogbo tẹ́ máa pé ẹ̀ ń ṣàdúrà fòkù òkú wo náà máa ń ṣàdúrà fún òkú tó bá kú ní mùsùlùmí àsọ pé àdúrà tán ṣe fòkù kò ní wúlò fòkù àfi tó kù bá ti ṣe ìpalẹ̀ mọ́kalẹ̀ fúnra rẹ̀ kó tó kú hmm. pé kírú ẹni tó kú kò ṣẹ̀sìn kú kò sírò àdúrà tẹ́fẹ́ sí fún tí ó wúlò fún hmm. nítorí pé kìí ṣe mùsùlùmí hmm. àdúrà yẹn kò lè wúlò fún a ń bọ̀ síbọ̀ sí àwọn àdúrà dáadáalẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn afáàn kóra wọn jáde hmm. wọn láwọn lọ sàdúrà ọjọ́ kẹta wọn lọ sàdúrà ọjọ́ kẹjọ àdó ogójì ọjọ́ kò kà wọn bóyá mùsùlùmí ni tó fi kú bóyá ṣẹ̀sìn tó fi kú wọ́n pè wọ́n wá síbi business hmm. so ẹ̀sìn àwọn òfẹ́ mọ gbogbo nǹkan tó lè kọ dínà káwọn pàwọ́ mbẹ̀ hmm. nítorí wọn kó three million kalẹ̀ hmm. ẹni káwọn máa wádìí pé ṣé bàbá ṣẹ̀sìn kú ni kò ṣẹ̀sìn kọ̀ọ̀ka wọn bọ́ bá fẹ́ wọná lọ wọná rẹ̀ tẹ́lẹ̀ náà àdúrà táwọn fẹ́ ṣe kò lè gbà tẹ́lẹ̀ náà àdádálẹ̀ ni àdádálẹ̀ ni anábì sallallahu alaihi wasallam man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo tíyàn bá ń ṣe tí ìsàwọlá pálàṣẹ kókó ṣe á dá padà fún hmm. àdádálẹ̀ làdúrà ń kò lè gbà hmm. owó làwọn wá pa náà lẹ́sẹ̀ rí kí wọ́n máa jà sí èmi ní sèlémàmù ọkọ ló sèlémàmù kì í ṣe àsọ̀lá tuntun wá ń ṣe gangan kọ́ ló jà bí owó tán fẹ́ máa pa hmm. torí ẹ wá dé ibi tí ẹ ti fẹ́ pawó ọ̀kan nínú ọ̀nà tó ti ń wọlé jù ẹ wá ní káwọn máa wádìí ṣé mùsùlùmí ni àbí èsè mùsùlùmí àyíntọ́ bá rí kọ́jẹ́ so àwọn ọmọ olókùn gbà tó pé lódo làwọn náà wọn kẹsìn kún hmm. àwọn ọmọ wò ó pé bàbá àwọn ọba àti ẹjọ́ ọ̀daràn jù bẹ́ẹ̀ lọ hmm. so àwọn wò pé táwọn afáàyè tán bá ti bá ara kẹ hmm. yọ wọlé kẹ ilé kẹ bá wò. ẹni tó wá béèrè láti France ó ní òun fẹ́ ṣe sùn yá àmọ́ ọjọ́ mẹ́ta eléyìí tánàbí sallallahu alaihi wasallam tó ṣe wá lójú kòkòrò ká máa ṣe lóṣooṣù wọ́n sì fẹ́ ṣe ṣìyàmù ọjọ́ kan nínú àwọn ọjọ́ mẹ́fẹ́ fatanabi sallallahu alaihi wasallam ní ká ṣe nínú oṣù Shawwal ọjọ́ yìí wá bọ́ síjọ́ alhamis eléyìí tó túmọ̀ sí pé ṣìyàmù ọjọ́ kan nínú Shawwal ṣìyàmù ọjọ́ kan nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta oṣù ẹ̀kẹtàlá ẹ̀kẹńlá ẹ̀kẹẹ̀dógún oṣù àti ṣìyàmù alhamis tó òfin ṣẹ̀ríà sọ wípé ìdajì tẹ́mà àti ìbádàtẹ́ni min jins ولم تكن إحداهما تفعل على سبيل القضاء دخلت إحداهما في الأخرى غالبا eléyìí túmọ̀ sí pé tí ìjọsìn oríṣi méjì bá pàdé àbójú bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ oríṣi kan náà ẹ rí i pé sùyàmù ọjọ́ kan nínú ọjọ́ mẹ́fẹ̀ẹ̀fà Shawwal sùyàmù sùyàmù ọjọ́ kan nínú ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ máa ṣe lóṣù tẹ́lẹ̀ náà ẹ̀kẹtàlá ẹ̀kẹńlá ẹ̀kẹẹ̀dógún sùyàmù ọjọ́ alhamis náà sọ̀yàm gbogbo ẹ̀ sọ̀yàm ni wọ́n ń pè ọ̀kan nù rẹ̀ ò sì jẹ́ gbèsè mẹ́tẹ̀ẹ̀ta wọnú ara wọn. wọ́n sọ pé ọ̀hálìbá ń lé ìtọ́pọ̀ jù nítorí pé tó bá pé kàfàrà ni ìtaràn kì í wọnú ara wọn. Zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello, Rukoni. Ìbéèrè yìí, ẹ̀dá kùnrin agbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yìí rọrùn. Ìbéèrè yìí pé tí ìmáà bá sọ pé sáàmì àwọn òjìmọ̀ ní àjọ́ta bá ti sọ́kọ́ láti rúkú. Àwọn ọmọ yàmọ̀ kẹrẹ àtúkú láti máa lọ pé sáàmì hmm. àwọn òjìmọ̀ ní àjọ́ta máa ìtọ́jú ọgbà ìwọ̀n lágbàáyà. Àwọn ìbéèrè yìí sọ́kọ́ àti ìfọ̀ حياتنا يا شيخ هل أرد أن يرى السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الدولة أدنى الأبوسة ìbéèrè yìí ẹjọ́ tàbí ẹni máa ń ṣe sọ́rọ̀ Ọ̀dà. Ẹni tí kí ni wà nínú aṣọ rẹ̀? Èébì àjí. Ọ̀ òkè ọ̀dà, ó ti yé. Ìpé tí èébì yẹn bá yí aṣọ òkè ìpé tí yẹn lè fi lá Alhamdulillah. Ẹni tí ọba gborí sókè láti rùkọ̀ ayatollah ṣe ẹ lórúkọ yín o. ní France àbí. Ìbéèrè mi lékèjì náà ni mo fẹ́ fẹ́ lọ́dọ̀ ṣe ń bá mẹ́ àwọn àgbà sábẹ́ ní kọ́ wa tó wà lórí ìlú. Ní àwọn kí láwọn àti àjálẹ́. Tí bá ti ké tààrọ̀ lọ́jọ́ máa ń ṣe ìbáraẹnisọ̀ṣe ṣé ṣé mo tún máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ṣé bí ìṣàṣe. Ọ̀dà alhamdulillah tó bá ti gbórí sókè láti rùkú ọ̀ ìmáàmù sọ pé sẹ́mi Allahu liman hamida ẹni tí ń dá sọlá ṣe nígbà tí ń gbórí sókè àti ìmáàmù àti ẹni tí ń dá sọlá ṣe tàbí tí ń gbórí sókè sẹ́mi Allahu liman hamida nígbà tá a bá tán rabbana walakal hamd ǹjẹ́ ẹni tí wọ́n ń bẹ lẹ́yìn imam kò sí ìyapa pé yọ sọ pé rabbana walakal hamd lẹ́yìn ìgbà tó bá gbórí sókè tán ǹjẹ́ òun náà sọ pé sami'a Allahu liman hamida ọ̀rọ̀ oríṣi méjì hmm. àwọn olùmọ̀tán pọ̀ jù alimami abu hanifa malik àti ahmed àwọn sọ pé máàmù tí ń bẹ lẹ́yìn imam rabbana walakal hamd nìkan ni ó sọ alimami shafi'i ló ní ó sọ pé sami'a Allahu liman hamida yóò tún sọ pé rabbana walakal hamd ẹ̀rí wo ni àwọn ẹni tó pọ̀ jù ní onílàdí tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oní fa'idha qala sami'a Allahu liman hamida faqulu rabbana walakal hamd hmm. ní ìgbà tí ìmáàmù bá sọ pé sami'a Allahu liman hamida ẹ̀yẹn sọ pé rabbana walakal hamd al-Imam Shafi'i àwọn sọ pé ẹ̀rí táwọn náà làdíkà nàbì sallallahu alaihi wasallam tó sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọlá àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọlá ìrírí tá a sì rán nàbì pé ń ṣe sọlá àrí pé tí máa ti ń gbórí sókè láti rò pé máa sọ pé sami Allahu liman hamida tó bá náà rótán yá sọ pé rabbana walakal hamd lọ́dọ̀ tàwọn kò sí ìyàtọ̀ nínú eléyìí láàrin imam àtẹ̀ntẹ́ntà sọ láti ṣe àti máa mú tọ́wà lẹ́yìn imam pàápàá jùlọ ìgbà tó ti pànàbì sallallahu alaihi wasallam sọ wípé فإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين tí ìmáàmù bá غير المغضوب عليهم ولا الضالين ẹ̀yẹn sọ pé àmín kí ló á tí ìmáàmù náà máa ń sọ pé àmín so ń ṣe lọ sọ fún wa bí ìgbà tó ti pín pé tóun bá ti ka fátì àtàtì ẹnu mm. tẹ̀yìn tẹ̀ wà lẹ́yìn rẹ̀ ní kẹ́ sọ pé àmín àdéhìsì yẹn ń hàn bẹ̀ ti hàn yí pé ìmáàmù ò ní sọ pé àmín mm. kí ló tí ìmáàmù máa ń sọ àmín èsì rẹ̀ ní pé àkọ́kọ́ ọ̀rọ̀ táwọn olùmọ̀tọ́ pọ̀ jù ń tán sọ ọlọ́dọ̀gba ipe máa mú kò ní sọ pé sami Allahu liman hamida rabbana walakal hamdu ni ó sọ torí pàdé sì tó sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọlá àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mò ń ṣe sọlá ìyẹn tẹ́ bá jẹ́ imam nínú gbogbo nǹkan hmm. yàtọ̀ sí tẹ̀yìn àbí ẹ̀ ń bá ń dá sọlá tìyẹn ṣe yàtọ̀ sí tẹ́ bá wà lẹ́yìn imam nítorí pé tẹ́ bá wà lẹ́yìn imam hmm. ẹ̀rí imam ó ka fatia ó tún ka ní àwọn sọ láti tàǹtí ka sókè kò tó bẹ̀ pé kò ka súra hmm. fatiha ni wọ́n ní kí wọ́n ka eléyìí tó túmọ̀ sí wípé hmm. ibi tí imam ti ka fatia sókè yẹn tá a ti sọ pé fatiha wọ́n kà tiẹ̀ jẹ́jẹ́ hmm. a sọ pé wọ́n náà kà tiẹ̀ sókè kíkà sókè ni imam sì kà tiẹ̀ sókè bákan náà ìgbà sọ wípé imam wọ́n sọ gbàtà nàbí sọ pé tó bá sọ pé wọ́yìrì magbubi àríyìn wọ́n lọ bọ̀ọ̀lì ẹ̀yin ni kẹ́ sọ àmì àdéhìí lọ wá tó fi hàn wá pé ànábì náà máa sọ àmì hmm. torí pé náà lọ sọ fún wa pé fẹ ìdá amẹ́nà fẹ ẹ̀mínú nínú àdéhìí ni tí ìmáàmù bá tó sọ àmì ni kẹ́yìn náà tó sọ àmì tìyín ó sì tún sọ nínú àdéhìí ni ó ní fẹ ìnà màláìkà àmì wà ìnà فمن وافق تأمينه تأمين الملائكة ملائكة غفر له ما تقدم من ذنبه إمام أبي ملائكة سؤال إمام نان سؤال أني كنتي أميتي أتوبا سيدي ديت ملائكة الله سافرين سيرف إليه في هوا ما كان صحابي في هوا والنبي صلى الله عليه وسلم في إمام مفاهم أو تريد إليه آه بيتي وانتي صحابي النبي سي صلاة لا يعني كام ọ̀sẹ̀lẹ̀ kó ṣe sọ̀láàtì lẹ́yìn Abdurrahman ibn Auf wọn ò fi hàn wá ń bẹ̀ pé ńgbà táwọn ẹbí ń gbórí sókè láti rúkú tó wà ní máàmú sọ pé sẹ́mi Allahu liman hamida hmm. sòkò sẹ́rì fẹ́ lẹ́yìn lọ́lẹ́yìn túmọ̀ sí pé máàmú sọ pé yóò sọ pé rabbana walakal hamd ìmáàmù nìkan yóò sọ pé sẹ́mi Allahu liman hamida àtẹni tí ń dá sọ̀láàtì sí ẹlẹ́yìn jẹba wọn ní táwọn láti Gabon pé táwọn bá ń ṣe sọ̀lá táwọn wá ń ṣe méjì pé sáráka kẹrin làwọn wà bẹ́ẹ̀ kẹta táwọn wá dìde táwọn fi rákà kan kún láti fi mú ìròyìnròyìn kò kí ni káwọn sí àwọn ti forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ṣé ń táwọn ṣe dà kọ̀dà nígbà tẹ́ bá ti ń ṣe méjì tẹ́ bá ti ṣàtúnṣe sọ láti yín bá ẹ forí kanlẹ̀ kẹ́ tó sálámà ni hmm. eléyìí lè tọ́ dọ́gba ẹ forí kanlẹ̀ kẹ́ sálámà ẹ ṣàtúnṣe sọ láti yín ẹ wàá forí kanlẹ̀ kẹ́ sálámà ẹlẹ́yìn ìjọba àmọ́ gbà tó ti bọ́ sẹ́yìn sí sálámà kò síbẹ̀ sí fẹ́ tún sí hmm. abẹ́ Allah kọ́ gbà fún yín hmm. wọn ní káwọn máa ń ṣe sọ láti tí èbì tó bá já sáwọn lásọ aṣọ táwọn fi ń ṣe sọ láti èbì ti já sí ṣé àwọn lè ti ṣe sọ láà kò sí tó burú mbẹ hmm. nítorí pé èbì kò sí nínú ẹ̀gbin eléyìí tó ṣe pé tírú rẹ̀ bá ń bẹ lára aṣọ àbí lára wa àbí láyè tá à ń ti ń ṣe sọ láà dandan ni ká fọ̀ kó tó di pa ṣe sọ láti bẹ̀ kì í ṣe bí ìgbẹ́ kìí sì ṣe bí tọ̀ kìí sì ṣe bí tọ̀ rèké bẹ́ẹ̀ ni kìí ṣe bí àlùwádì tẹ̀lé ìtumọ̀ sí wípé ọkàn ní máa kọ̀ ọkàn kìí fẹ́ rírú ẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé gbin tó ṣe pé kírú ẹ̀ bá ń bẹ lára lásọ àbí láyè tá a ti fẹ́ ṣe sọlá ọba sọlá ti jẹ ẹni tó tún béèrè padà láti Paris wọ́n ní táwọn bá ti ṣe àbíkárò sọ̀bà ilé ìtànà ìṣòwò àṣìlá ní ká máa ṣe gẹ́gẹ́ bí ẹni tó kọ tíra Hisnul Muslim rahimahullah bó ti ṣe kójọ tẹ́ pé kó àwọn àdìsí yẹn jọ lóríṣiríṣi pé àwọn àdúrà tí ànábì sọ lóríṣiríṣi àdìsí pé ká máa ṣe láàárọ̀ ni hmm. táwọn bá ti wá ṣe gbogbo ẹ̀ tán táwọn bá ti há kan sórí nínú rẹ̀ àbí ju ọ̀kan lọ táwọn tún lè máa wí láwìí tún wí hmm. nígbà táwọn wà lẹ́nu sí àwọn kò sí kì pọ̀ jù hmm. tí yẹn máa ń wí kì í ṣe nǹkan tí máa pọ̀ jù olùwàlẹ́dàá ni yá wasabbihuhu bukratan wa asila ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ máa ṣèrántí Allah ní ìrántí eléyìí tó pọ̀ ẹ sì máa ṣàfọ̀mọ́ fún lówùúrọ̀ àti ní ìrọ̀lẹ́ náà. جزاكم الله خيرا شيخ في الدنيا والآخرة بإذن الله a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi ṣe bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé alimadina school pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn ìsàmù sì dánmọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí àyẹlẹ́gbẹ́ bọ́ọ̀dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center papa bede area ogbomoso arabic and western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 85 0466 Ali Madina School, Sapa Bede area, Ogbomoso, inspiring excellence every 08085677726 08085677726 plus 234 eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé bí ibn láì tí àlá tó bá di ní ọ̀túnla ọjọ́ sunday tí ó máa ṣe dédé ọjọ́ karùn-ún oṣù kẹrin twenty twenty six bàtàkà bíyà ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò máa wáyé ní adóodòta ìjọba ní adóodòta ìjọba ìbílẹ̀ adóodòta ní ó ti máa wáyé bí ibn láì tí àlá ní atán ọ̀tà ìjọba ìbílẹ̀ adóodòta lòun náà ni yóò ti máa wáyé bí ibn láì tààlà ní ọ̀túnla ọjọ́ àìkú sunday níbi tí a ti máa pàdé àwọn olùmọ́ nínú ẹ̀sìn islam fọ̀dílà tó sheikh dr Sharafuddin Gbadebo ọ̀rọ̀jì tó ń bá a ṣàlàyé nípa àwọn tí wọ́n ń ba islam jẹ́ mọ́ni lọ́wọ́ bí ibn láì tààlà àwákìlẹ̀ islam òun náà ni wọ́n ń bá a ṣàlàyé lórí àbí alásùnà tẹ́lákọ́ ṣe nìkọ̀kan ju ìgbà náà lọ àátàbá ń gbọ́ ní àtàn ọ̀tà níjọba ìbílẹ̀ agbóòdù ọ̀tà kí a máa òun náà ni gbọ̀ngàn tó ń bẹ nínú sẹkítẹ́rìàtì ọ̀tà bí ìdínlá ìjà aláṣẹ aláàkóso ẹnìkọ̀ọ̀kan ju ìgbà náà lọ zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello orúkọ yín o. hello. Uh, uh, ti bá wọn tẹ nọ́mbà ṣùgbọ́n wọn àti ìsọ̀rọ̀ ọmọ tún ní fún wọn sọ̀rọ̀ ẹgbẹ́ tẹ́wà ti ṣe náà ti sọ̀rọ̀ ẹ lórúkọ o wà lè jùm sọ́lá ọmọ ọ̀sán tìlọ́gbẹ̀ ẹgbẹ́ ẹjọ́ ìgbẹ̀yìn ìbéèrè yìí àìsí ìwé ni pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé ọjọ́ ìdíwọ̀n táwọn alábàárù wà ní mọ́tíláṣí tí hmm. wọ́n fi ṣe oṣù ní kò dá kí a máa fi kẹ́yìn sọ̀rọ̀ nígbà mìíràn ẹ̀yìn mo wá lẹ́tà ìpínlẹ̀ ní pẹ́ẹ́dẹ́sì ní mọ́tíláṣí gẹ̀gẹ̀rẹ́ ni àti nínú àti oníwọ́n máa ń kọ́ àwọn mọ́tíláṣí ẹ̀dẹ́gbẹ́ àmọ́ sàrò àlálẹ́ gbẹ̀gàn lẹ́tà wọn fún wa máa ń sọ̀rọ̀ nínú mọ́tíláṣí àti àti pẹ́ẹ́dẹ́sì mọ́tíláṣí ni wọ́n fẹ́ alhamdulillah gbogbo ìgbà tí wọ́n ti ń sọ kútùbà tẹ́ntọ́ wà ní mọ́tíláṣí tẹ́ntọ́ wà láyé ká rẹ̀ tẹ́ntọ́ kún ń sọ kútùbà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ eléyìí jẹ́ bó ẹlọ́rúkọ yín ìyàwó ti já 08085677726 08085677726 plus 23408329386 lẹ́yìn náà ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù ní kí a mọ̀ sí hudan wọ̀fíṣọ́ tó mọ́ wáyé ní sátọ̀dẹ̀ àkọ́tọ́wà bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan àbí ibn láì jala ìkọ́ yẹ kọ́ wáyé lọ́la kò ní lè wáyé látàrí àwọn ìdí kan sí kejì tó pàtàkì tó sì jẹ́ àwọn sábàbí dáadáa òun náà ni yóò máa fà á sí ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushra olóṣooṣù ẹ̀ka ìṣèlú ògbómọ̀ṣọ́ tó máa wáyé ní alimadina center pápá abẹ́ẹ̀dẹ́ ògbómọ̀ṣọ́ ní mọ́ṣáláṣí ní alimadina center kò fi ní wáyé ní ti tọ̀la àmọ́ láti oṣù míì tó ń bọ̀ lọ bí ibn láyé ìjálá yóò bẹ̀rẹ̀ sí ní máa wáyé ní pẹ̀rẹ̀ owó bí ibn ìlà ọjọ́ ló kọ yín o láti ọ̀yọ́ ìbéèrè yín gẹ́gẹ́ bí a ti mọ̀ pé sọ́nà tọrọ tí wọ́n ti hmm. mẹ́rin ni ìjọ júmọ̀ ìjọ júmọ̀ ẹ mọ̀ pé á da àyàn náà sílẹ̀ kótó di pé á ti sọ láti lò. Hmm. á hmm. ti sọ láti júmọ̀ à. àníyàn wo láwà á dà àti pé mélòó kan láti pé mẹ́rin ni sọ́nà tọrọ tí wọ́n ti lò. alhamdulillah salatu dhuhr onìkan ló ní sunnatun ratiba salatul jumu'ah kò ní sunnatun ratiba wọn bẹ̀ ọ́ pípọ̀ yẹn náfìlà kankan ṣáájú salatul jumu'ah náfìlà ẹ̀yọ̀ kan tó láǹfààní àti lè yàn tó bá dé mọ́ṣáláṣí lọ́jọ́ jumu'ah òun náà ni tahiyatul masjid tahiyatul masjid yẹn gbogbo ẹnikẹ́ni tó wọ mọ́ṣáláṣí nígbà yòówù kò bá jẹ́ pé ìmáàmù ti ń sọ kútúbà ìgbàláyé wà fún ọkùnrin ṣe tahiyatul masjid lọ́ba tán náfìlà tó wà fún jùmọ̀á òun máa ń wá lẹ́yìn ìgbà tá a bá parí rẹ̀ ni nínú sahihi muslim anabi sallallahu alaihi wa sallam wọn lẹ́yìn kẹ́ni tó bá fẹ́ yan nafila lẹ́yìn jùmọ̀á kò sí rákà mẹ́rin lẹ́yìn jùmọ̀á kò sí rákà mẹ́rin àníyàn tó sì fi ṣe náà ni kò fẹ́ ṣe nafila ẹ̀yìn jùmọ̀á wọ́n fẹ́ ṣe nafila ẹ̀yìn jùmọ̀á rákà mẹ́rin Ibn Umar radiyallahu anhuma ó lóun rán anabi sallallahu alaihi wa lẹ́yìn jùmọ̀á kò sí rákà méjì nílé tó o bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn ìjọmọ̀ àṣíraka mẹ́rin eléyìí tó wà nù Sahih Muslim ń tọ́ka sí pé tó bá pé mọ́ṣáláṣí ni ìyẹn ni pé tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn ìjọmọ̀ raka mẹ́rin ní mọ́ṣáláṣí àmọ́ tó bá pé lẹ́ni raka méjì eléyìí ó fi ìyàtọ̀ hàn láàrin ṣíṣe ní mọ́ṣáláṣí àti ṣíṣe nílé wàyí o lọ́dọ̀ Imam Malik rahimahullah àwọn sọ pé àwọn kórìíra rẹ̀ ká máa ṣe náfìlà lẹ́yìn sọ̀látùl nítorí kó mọ̀ bàjẹ́ pé àwọn aláìlágbọ́yé nípa ẹ̀sìn ń rò wípé sọ̀látùl júmọ̀ àyùn kò tó àfi ká tún ṣe náfìlà aráka mẹ́rin lẹ́yìn rẹ̀ hmm. eléyìí tó lè mú kẹ́lòmí ọmọ àrò sí sọ̀látù bọ́hùr hmm. kò sì lè jọ sọ̀látù bọ́hùr rárá dèpòdépò pé wọ́n rò síbẹ̀ torí pé ńgbà tán pè ní ráka mẹ́rin ó túmọ̀ sí pé ó ṣe méje ọ̀sàlámà ó ṣe méje ọ̀sàlámà tó bá ti sọ nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma pàànàbì mẹ́tìnà mẹ́tìnà àti náfìlà òru àti náfìlà àtọ̀sán rákà méjì sálámà rákà méjì sálámà ni kò lè jọ sọ̀látò bọ́hùr ibi tó ti lè jọ sọ̀látò bọ́hùr òní lọ́dọ̀ àwọn alhanafiya àwọn alhanafiya wọ́n sọ pé lẹ́yìn sọ̀látò bọ́hùr ó sì rákà mẹ́rin ṣùgbọ́n ó sì gẹ́lẹ́ bá a ti máa ṣe sọ̀látò bọ́hùr ìyẹn ni eléyìí ọ̀wá nu súnà nítorí wá nu súnà hmm. ni pé àti náfìlà òru àti náfìlà ọ̀sán rákà méjì sálámà rákà méjì sálámà ni. àtìmọ́ kí Imam Malik rahimahullah wọ́n ní kíní kan nínú òfin tí wọ́n ń lò nínú fiqh ti màlìkíyà à ń pè ní saddu dhara'i' kátìlẹ̀kùn tó lè mú ni ṣe nǹkan tí ọ̀tọ̀ hmm. kátìlẹ̀kùn tó lè mú ni já síbi tí ọ̀dà hmm. òun náà ni pé nísìnyí àwọn wò ó pé tí àwọn bá sílẹ̀kùn ẹ máa ṣe ó ṣeé ṣe káwọn kan máa rò sí pé zohor náà là ń tún tún sí o hmm. nítorí pé a ò gbọ́dọ̀ ṣaláìṣe zohor lójoojúmọ́ ṣùgbọ́n bí àwòrán zohor tó ní ó ti ṣe gbà òní rákà méjì sálámà rákà méjì sálámà kí á la fi júmọ̀ àṣẹ àfi hmm. dígẹrẹ wù nù hmm. torí ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ́mọ́bà jẹ́ pé ẹ̀rù bẹ́ẹ̀ làwọn fi tilẹ̀kùn bẹ́ẹ̀ náà ni ẹ má ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal tí Imam Malik sọ nípa àwọn kórìíra rẹ̀ kí ló dé wọ́n nítorí káwọn kan mọ̀ máa rò pé rọmọbọ́ọ̀nù ò tí ì pè àfi téèyàn bá tó ṣe mẹ́fà tó gbogbo nǹkan wá bẹ̀rù yàn kò sí nǹkan kan tó lè mú ní bẹ̀rù nípa rẹ̀ torí pé nìkan ò sí tí ó rò pé jùmọ̀ ò tí ì pè àfi tá a bá tó tó ṣe rákà mẹ́rin kò tó sọ pé rọmọbọ́ọ̀nù ò tí ì tàn hmm. àfi tá a bá tó ṣe mẹ́fà nínú ṣàwọ́ àlọ́ pé tí látijọ́ tó ti ń ṣèjú máa ń jò ló ṣe náfìlà lẹ́yìn rẹ̀ rí. Ah, ta ló sọ pọ̀ ọ̀sẹ̀. bákan náà látijọ́ ló ti ń ṣe rọmọbọ́n hmm. tó ṣe sùyàmù ọjọ́ kanu ṣàwálì rí hmm. tẹ́lẹ̀mí tó fi bí ọ́ lọ́wọ́ ọjọ́ bó ti ṣe jẹ́. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine. 3896 lẹ́ẹ̀kan sí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò wáyé ní atún ọ̀tà ní ìjọba ìbílẹ̀ àdó odò ọ̀tà bíní láì tara ní ọ̀túnla ọjọ́ àìkú sunday tí wọ́n ṣe dédé ọjọ́ karùn-ún oṣù kẹrin 2025 ọ̀kàtàbíyà níbi jáde máa pàdé fadilatu sheikh dr sharafuddin gbadebo ọlọ́jì àhàbíbẹ̀ ọmọ ọlọ́wọ́rọ̀ àti ìsìnmọ̀dá alẹ́kọ̀ọ́ níbẹ̀ bíní làwọn tábà ń gbọ́ ní atún ọ̀tà ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláṣọ àdìgbà náà lọ́wọ́ àdìsí ọrùn ẹ ló kọ yín o ẹ ló kọ yín o ẹ lọ́ ẹ̀yà nẹ́tíwọ̀kì látọ̀dọ̀ yín ni ẹ̀ ń bẹ lójú òpó àmọ́ kò jáde síta nẹ́tíwọ̀kì látọ̀dọ̀ yín oní ọ̀jẹ́ lórí àkòrí tí wọ́n bá sọ̀rọ̀ lórí o náà ni ìnáwó akéde Islam àwọn kan tí wọ́n ba Islam jẹ́ mọ́ni lọ́wọ́ abiyalá kọ́mọ̀jẹ́ sí ìsìláàmù nìkan kan kọ́ mọ́jẹ̀ kó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ bí ibi ìlà ẹ̀rọ pọ̀ yín alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó gbàgbé ọjọ́ ń pè ìbéèrè alhamdulillah ìyàtọ̀ ń bẹ láàrin kí gbèsè kọ́ wà fún ẹni tó ní owó tó ṣe gbé pamọ́ àtẹni tó ní owó tí kì í ṣe gbé pamọ́ hmm. owó tí kò ṣe gbé pamọ́ náà ní bí àwọn nǹkan ọ̀sìn àtàwọn nǹkan ọ̀gbìn èyí tó dọ́gba jù náà ni ọ̀rọ̀ àwọn fuqaha tí wọ́n sọ wípé owó tí ò ṣe gbé pamọ́ gbèsè ò lè lápá lára rẹ̀ ó yọ zakat ọmọ wa san gbèsè rẹ̀ ṣùgbọ́n owó tó ṣe gbé pamọ́ bíi náírà ń kọ́bọ̀ ẹ̀rùn kéèyàn máa lówó tí ó lówó ńlé tí wọ́n sì wá bá pé ẹ̀dá fún ẹran ní kọ́bọ̀ ṣé <laughs> ọmọ parọ́ torí pé ó ṣe gbé pamọ́ àmọ́ nìsín ọdá ko níkà bíi ẹgbẹ̀rún àgbàdo la rí lọ wá ní gbèsè ń bẹ lọ́rùn gbèsè báwo mm. yọ zakat bákan náà yẹn á ní màálù lọ lágùtàn lọ ló ń jẹ gbèsè àdúró màálù yọ zakat ẹlẹ́yìn ìjábọ̀ ṣojú. àmọ̀ ìṣẹ́ni orílẹ̀ èdè yìí ní láyé ìjà láti mọ pàdé lọ́jọ́ mẹ́jọ ní aago mẹ́wàá títí di mọ́kànlá àárọ̀ òkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí ìṣẹ́jú ètò yìí wáyé alimọ̀dínà center pápá abẹ́rẹ́ ògbómọ̀ṣọ́ ní aṣàgbàtẹ̀rẹ̀ ìṣẹ́ tí alákòwà ìṣúnlẹ̀ṣùn lórí láyé àti ní àlejò yàrá àṣeyẹ̀kì dr ṣàfùtẹ́n gbadébọ̀ ọlọ́dí aláṣẹ àtọ̀dọ̀ àṣìlẹ̀ alimọ̀dínà center pápá abẹ́rẹ́ ògbómọ̀ṣọ́ ní kíndé ìṣẹ́ àwọn òbíra wọn lọ́rọ̀kan jọ̀kan láti gbẹ̀yìwá ọlọ́dún subhanaka allahumma wa bihamdika nashhadu an la